الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أدوك فون الله ربا أترى لكم كاتي لكم بفون النبي صلى الله عليه وسلم إكلهم أرتل الله أترى أرجع ترتيهم بان ويجيني أقطع تريني تو وهودا وبشرى إلي تيو ما وايبا تيو ما بوليا فلاتنا ما وا àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sọ̀rọ̀ bí gbadébọ̀ ọ̀rọ̀ jí kí ọlọ́ba kí ó والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، أركان الحج هذه ń ṣe هي أوان كتجا tó jẹ́ kò ṣeé má ṣe nínú ṣe hajj àti àwọn náà ní al-ihram al-wuquf bi Arafah bákan náà tawaf ziyara bákan náà as-sa'i àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn lórí ìgbọ̀nsẹ̀ hajj àti sọ pé tí àwọn èèyàn bá tàbí ṣe pẹ̀lú ẹni tó bá dé lórí àwọn mùsùlùmí tó wá jẹ́ pé kàkà kan dúró ní Àràfà lọ́jọ́ kẹsàn-án ìjọ kẹwàá ẹni wọ́n dúró àwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ yìí pé ọjọ́ tó ń dúró yìí náà ni ọmọ jẹjọ àròkàn lọ́dọ̀ ọlọ́run bó tilẹ̀ jẹ́ pọ́jọ́ tí ó ti síwájú rẹ̀ yìí náà ni ọmọ jẹ́ ọjọ́ tó ṣe é pé bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ tó ti síwájú rẹ̀ yẹn kò ní í jẹ́jọ́ àròkàn lẹ́yìn bá sírò rẹ̀ tẹ́ ní ẹrú sùkàn ẹsẹ̀ kìnnìkan kan ìtẹ́yìn rí lọ́dọ̀ gbàtù kò burú ọjọ́ gbajúgẹ́ bá tó ẹ lọ dúró lára fàlọ́jọ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ sírò tòótórí àwọn ní táwọn ṣèrèdè màkàlílà àwọn èèyàn ẹ̀ta wóró yìí tá máa lọ dúró ní àwọn ọ̀fà lọ́jọ́ tí àwọn wò pé nǹkan ga lọ́jọ́ yìí ọlọ́wọ́ bò ní gba iṣẹ́ hajj wọn fún ọ pé wọ́n lọ́jọ́ Àrafá ọjọ́ àṣìṣe ni wọ́n kà sí fún wọn. nínú àwọn orígun sọ hajj ọ̀nà ìtọ̀wá fún zílọ̀ طواف الزيارة طواف إن أنت عم ست حج ولا أريد ولا ثاني يعني. أريد ولا ثاني السعي يسيك بس سلاح يسفع ثم هو تا إلي رأيوا أنا كتوم بتعقول مجتو أو توريد سما بتعقول مجتو نواني نصح حج إنه يعني الإحرام من الميقات المعتبر ká ṣe ihram wa láti mi kọ́ tuntun ẹ pé wọ́n ti sàmì sí fún wa a gbọ́dọ̀ táyọ̀ rẹ̀ a gbọ́dọ̀ táyọ̀ rẹ̀ kó tó di pa gbé ẹlẹ́ ihram ẹni tó bá ti táyọ̀ rẹ̀ kó tó di gbogbo ihram pípadà sí ìdí rẹ̀ kò tó láti tánràn tó ti bẹ́ẹ̀ náà nínú àwọn tó tún jẹ́ nítorí abáfẹ́ ìbámójútó nínú ṣe hajj àwọn ò tó orígun wọn àlejò ọlọ́run ẹ̀ ọ̀nà ni almarbitu ليالي أيام التشريق بمنى سوكان سوني منى ní alẹ́ ọjọ́ kọkànlá àti alẹ́ ọjọ́ kejìlá tá a bá ti kúrò ní Mínà àjẹpẹ́ká tún sùn ní alẹ́ ọjọ́ kẹtàlá oṣù ní Mínà nígbà Nàbí sallallahu alaihi wasallam ti ṣe sí i nítorí pàǹfà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àǹfààní bẹ́ẹ̀ ike àtẹ̀mí ládàpá ṣẹṣẹ hajj wa yọ̀rọ̀ nàbì sallallahu alaihi wasallam ti ṣẹṣẹ. tọ́ àwọn tó jẹ́ àwọn ará mẹ́kà àwọn tí wọ́n àwọn òdì ṣe tọ̀wáfù ìdágbére wọn àlè ṣe tọ̀wáfù ìdágbére nítorí pé mẹ́kà náà làwọn ń gbé ìlú wọn náà ni wọ́n wà wọ́n ń dágbére báwo gbé wọn lọ. téèyàn bá wá fi orígun nínú àwọn orígun ṣe hajj tí yẹn bá fi orígun kan sílẹ̀ nínú àwọn orígun ṣe hajj tó ń tó dájú ni pé iṣẹ́ hajj èèyàn yóò ti di ti ó sì pé kọ̀ lálàáfíà mọ́ nítorí pé orígun tá à ń sọ yẹn pílà ni wọ́n ń pè ẹni tó bá sì fi pílà lẹ̀ ẹ̀rọ pẹ̀lẹ́ ti dà wò bí ẹni tó tí ò ṣe ìhram bí ẹni tó ṣe pé dúró lára fún bí ẹni tó ṣe pé ṣe tọ̀wọ́ kó sí yọ̀rọ̀ àbí bí ẹni tó ṣe pé òun tiẹ̀ kò tiẹ̀ ṣe sọ̀fà àti mọ́rùwà kò ṣe fún iṣẹ́ hajj rẹ̀ tí umra nìkan ló ṣe hajj tàmátì ló ṣe ń ṣe kò sí bí hajj rẹ̀ ti ṣe fẹ́ jẹ́ ìfúnpẹ́ tọ́ tí ẹ̀ bá wá fi irú ká gbé ẹ̀ ká gbé ihramu ká tún sùn mí náà ní àwọn alẹ́ ẹjọ́ kọkànlá ẹjọ́ kejìlá ẹjọ́ kẹtàlá fẹ́ni tó bá dúró di ẹjọ́ kẹtàlá ẹni tó bá fi sílẹ̀ a sọ pé yẹlẹmọkò dàm yọ pẹ̀rẹ̀ nítorí pé aláwọ̀ tẹ̀rẹ̀ tó wájú bá mi wájú bá ti hajj torofi kankan tí ó jẹ́ ọ̀ràn yẹn lẹ̀ nínú àwọn ọ̀ràn ẹsẹ̀ hajj yọ pẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá pé pété súnà ni lèyìn bá ti jẹ́ pé ọ̀ràn yẹn so ṣùgbọ́n nǹkan yẹn súnà ni ó lè jẹ́ ọ̀rọ̀ ó lè jẹ́sẹ́ bí ẹni tó máa ma tó di labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika laka ọ̀pá ti pátá kporongodo nínú ṣe hajj rẹ̀ ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ẹni tó dájú ní pé ṣe hajj rẹ̀ yẹn kọ́ èyí tó mú kúrò ń bẹ̀ kọ́ bá jẹ́ ṣùgbọ́n kẹta kọ̀sọ́ ni pé àìdá ló ṣe àti níní kọ́ pẹ́ràn torí rẹ̀ wáyé o ó ṣe ṣe kọjá pé ṣe hajj ọgbọmọyà lọ́wọ́ ó sì ṣe ṣe kọjá pé agbégidínà kan ló gbégidínà yẹn báwo ni ṣe hajj ṣe máa ń bọmọyà lọ́wọ́ oní ẹni kọjá pé ẹ̀yin ti gbé ihram láti miqat ṣùgbọ́n ẹ̀ débi tá a ti fẹ́ ṣiṣẹ́ hajj títí tó fi di pé àwọn alálàájì kúrò ní àwọn àfọ̀kù olùdébi tá a ti fẹ́ ṣiṣẹ́ hajj tẹ́lọ́lá ti fi kúrò ní Arafah hajj wò lọ́ à ń lọ sí tí wọ́n nìkan lọ́ọ́ dàdúró ni so eléyìí wọ́n máa ń pè ní alfawat so ẹlẹ́kejì tó ń pè ní al-ihsar ọ̀nà ìdíkà gbégidínà gbégidínà okùnrin tó gbà mo ní rọ́nà lọ so tẹ́lẹ̀ iná bá ṣẹlẹ̀ ìkíní kejì wọn ìkíní so bóòlù àti sè ẹni tí wọ́n fi ìhìrámù sílẹ̀ kò sọ ìhìrámù. a sọ hajj àbí umrah tó o kò rí ìdí ẹni tó bá sì fi orígun kan nínú àwọn orígun sẹ hajj bíi tawafu ziyara àbí al-wuqufu bi Arafa a sọ pé hajj rẹ ò lè pé àti pẹ̀lú ṣíṣe ń ẹni tó bá ń dé péjọ ti lọ kò dé àyàfi ìgbà tí ilẹ̀ lọ́jọ́ ọdún eléyìí á umra ni ọkàn lọ sí kó lè ba àlàǹfààní àti bọ́ra lẹ̀ so yóò máa san ájì padà lọ́jọ́ iwájú tó bá jẹ́ pé ọ̀ràn yẹn ni ájì yìí bá jẹ́ fún un tó bá jẹ́ pé ọ̀ràn yẹn ni ájì yìí bá jẹ́ fún un tọ́ yóò sì pẹ́ran yóò pẹ́ran àyàfi tó bá jẹ́ kó ti dá mẹ́tẹ̀ẹ̀mù ìwọ ọlọ́run tí nǹkan kan bá dí mi lọ́nà tí ò jẹ́ kí n lè parí iṣẹ́ tí mo gbé ìhàmù rẹ̀ yìí fàmáhílì. haythu habastani ibi tí wọ́n ti bọ́ra alẹ́ náà níbi tí wọ́n lọ́wọ́ ọba tọ ọba sẹ́mi mọ́. tọ tó bá yẹ kó àárẹ̀ ní òjò ọ̀rọ̀ náà lọ ń kọ́ àbúrò rẹ̀ àbúrò bá yẹ ti dá tẹ́lẹ̀ wàá wàá lé ó ti ẹran tó bá rọ ọlọ́run nù apá ó lè bá aláǹfààní àti bọ́ra alẹ̀ kúrò nínú aṣọ ìhàmù rẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ afárí àbí kò dín lẹ́yìn náà lọ́wọ́ abọ́ aṣọ rẹ̀ lẹ̀ wàá wọṣọlé tọ́ ilé ìjọba ẹni tó bá fẹsẹ̀ dá àbọ̀fapá dá àbọ̀sáárẹ̀ àbọ̀sáárẹ̀ àbẹ̀sẹ̀ rẹ̀ rọ́ tọ́ eléyìí o lè bọ́ra alẹ̀ yóò ṣe hajj lọ́dún mi ó lè bọ́ra alẹ̀ yóò ṣe hajj lọ́dún mi tó bá yẹ pé hajj ọ̀ràn yẹn bá ní. mọ́sálásí ànábì muhammed sallallahu alayhi wa sallam mọ́sálásí yìí ó máa ní nǹkan kan tó mú dáyàtọ̀ gédégbé sáwọn mọ́sálásí mi. àkókò àwọn mọ́sálásí mẹ́ta kan wà tó yẹ pé ó yẹ kí gbogbo mùsùlùmí kọ́ mọ̀ nípa wọn. ọ̀nà ni al-masjid al mọ́sálásí mẹ́ta àbọ̀wọ̀ ní mẹ́kà. والمسجد النبوي مثل النبي محمد صلى الله عليه وسلم ní المدينة والمسجد الأقصى مثل تجمع دية في مكة تنبني آه تنبني أردن هذه تنبني فلسطين تنبني فلسطين طب المسجد الحرام مثل في مكة أبو تلقى تلقى تما بيولي بابا الإمام تلقى هي إيه، أوان كتير كاكو جمانو ká mà nípa ẹ̀sìn wa nítorí pípa síwájú àwọn yóò máa bì ẹ̀yin léèrè nípa tí wọ́n mọ̀ ẹ̀yin náà sì wáyé kẹ́ ẹ̀ mọ̀ dáadáa tó sì lè bá a sí wọn láǹfààní ọlọ́run bá kó lé gbogbo wa fún ní ìmọ̀ alálùbáríkà. tọ́ mẹ́sàlásì mẹ́kà bọ̀ ànábì Ibrahim aleyhi sẹ́nà lọ́kọ̀ àti wọn àtọ́mọ rẹ̀ Ismail mẹ́sàlásì yìí wá ní kébìlà àwọn mùsùlùmí o ibùdójúkọ àwọn ibẹ̀ náà ni wọ́n sì ti máa lọ sí hajj àti kó gan nílé alákọ̀ọ́kọ́ tó lọ́wọ́ bá gbé kalẹ̀ fáwọn èèyàn ọlọ́wọ́ bá ṣe nílé alábàárùkà ó sì ṣe ní ilé afẹnimànà fún gbogbo àgbáńlá yìí mọ́sálásí kejì mọ́sálásí anábì Muhammad sallallahu alaihi wasallam tá lọ́kọ́ anábì Muhammad ní sallallahu alaihi wasallam àtàwọn sàábẹ̀ rẹ̀ ó sì jẹ́ mọ́sálásí pé a fi òpó rẹ̀ a fi lórí èlé ìpáyọ̀ lọ àfi lé orí èlé ìpayọ̀ lọ. mọ́sálásí ẹlẹ́kẹta ọ̀nà ni al-Masjid al-Aqsa mọ́sálásí tó dínà sí mẹ́kà díẹ̀ Ya'qub alayhi salam olọ́kọ̀ ànábì Ya'qub sallallahu alayhi wasallam olọ́kọ̀ òun náà sì ni àkọ́kọ́ kíbla fáwọn mùsùlùmí Masjid al-Aqsa òun là àkọ́kọ́ alùkíbla fáwọn mùsùlùmí àlékún ẹ̀sán tó náà bá máa ń sàyìn tí wọ́n bá ti sọ láti náà àwọn mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n bẹ nínú nǹkan tó mú àwọn mọ́ṣáláṣí ìdá yàtọ̀ yàtọ̀ sáwọn mọ́ṣáláṣí mi àti pé àgọ́dọ̀ dúgbàdúró láti gàrí ẹ̀sìn ká wá gun orí ẹ̀sìn ká wá láńlọ bí ká ń lọ sẹ́sìn kan tó yàtọ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àyàfi sí àwọn mọ́ṣáláṣí kan ní mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn aláàlú di gàrí ẹ̀sìn káwá láńlọ sẹ̀sìn bẹ́ẹ̀. ẹ̀mẹ́nìkan sọ pé mọ́ṣáláṣí kankan wà ní ìlú kan ìlú yẹn gan mọ́ṣáláṣí yẹn ti ẹ̀yà yẹn lẹ́nu mẹ́sẹ̀ kọ́ ibẹ̀ ló ti lọ sọ ẹ̀sìn káà kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ tó bá ti jẹ́ kó tíráàvù lọ bẹ̀ kó tó dé bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ mọ́ṣáláṣí Mẹ́kà bákan náà mọ́sálásí Al-Aqsa wọ́n lè travel lọ ṣẹ̀sìn ọlọ́run ẹ̀sìn fọlọ́run ọba níbẹ̀. tọ́ tí ẹ bá dé mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam kí ni ìdájọ́ káti ẹ̀bẹ̀ mọ́sálásí ànábì o sọ́lẹ̀ ni kí wọ́n bẹ mọ́sálásí ànábì o kí wọ́n ní kókó ń bá ti torí rẹ̀ bẹ́ẹ̀ o kẹ́lẹ́ bá aláǹfààní àti ṣe sọ láti nínú rẹ̀ ni nítorí bá ti sọ pé tó ti sọ láti nínú fúnra kó ṣe pé méjì péré ni èyí ó láǹfààní subahánàmà tó bá ti wá ti sọ láti fún mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam wà wá gbéra wà á lọ sí sàárì ànábì sallallahu alaihi wasallam wà wá tó níwájú sàárì rẹ̀ wà á sálámà sí wà á sọ pé asalaamu alayka ya asalaamu alayka ayyuhan nabi wa rahmatulahi wa barakatuh ọ̀họ́ ndáwínú ọ̀họ́ ndáwínú sí nǹkan kankan láwọn ajáwé sóbì àbí láwọn wá fi láwọn fi yọ̀. táwọn ọ̀hún sí dáhùn dáhùn gíìsì kò sí tọ́jú bá wọn bí wọ́n ṣe pé kò wí náà lọ wí asalaamu alayka wa rahmatulahi wa barakatu. tọ́ lẹ́yìn rẹ̀ wàá gbé ẹsẹ̀ lọ́nà tuntun jẹ́ pé wà á dúró níwájú sàárẹ̀ abubakar radiyallahu anhu wà á tún sálámà sọ́nà assalamu alayka ya abubakar wà á tún gbẹ́sẹ̀ kan síwájú sí wà á rí kẹ́ni tó ti dún wájú rẹ̀ ní ìsìn náà ni umar radiyallahu anhu wà á tún sálámà sọ́nà Abu Hurayra radiyallahu anhu ọmọ ìgbẹ́ ìgbà kàn wá o tó yẹ pé áá. Ah, ọjọ́ ni lójú gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam náà ní tọ́ ga tọ́ ká màmá anabi sallallahu alaihi wasallam ó ní ma min ahadin yusallimu alayya illa raddallahu alayya ruhi hatta arudda alayhi salam akhrajahu àhmed wa abu dawud anabi sallallahu alaihi wasallam ọlọ́nìkan ni wá wá sálámù sí mi ní ti sàárè mi. òní wá sálámà sí mi níbi sàárè mi àyàfi kọ́ lọ́wọ́ bọ́ dẹ́nu mi padà sí mi lára títí tí wọ́n fi dáhùn sálámà rẹ̀ subhana subhanallah asalaamu alayka ayuha nabiyu wa rahmatulahi wa barakatu. tó abudu Dawud àti àwọn míì náà gbé ẹgbàá wa ìjáde ọ̀nà tó sì bá wá ọjọ́ ọ̀nà kàtà jẹ́ hadithan hasan àdéhùn hasan. òun náà ń bẹ́ẹ̀ nù àti tìtà àwọn ọdún sẹ̀rẹ̀ àtọ́wọ́ àti sàhí bákan náà ni wọ́n jọ àná àyè wọ́n ń bẹ́ẹ̀ nù al-ahadith al-maqbula tó ǹjẹ́ ọláwọ̀ wa ni ń bẹ wọ́n ká fi sọ láti ní mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ọlá ti ń bẹ nínú rẹ̀ òun náà ní í pé sọláàtì ọ̀rọ̀ kẹta bá ṣe ń bẹ ó ti di ẹgbẹ̀rún sọláàtì tá a ṣe ń bọ̀ mí yàtọ̀ sí mọ́ṣáláṣí níbi àti sílọ̀ ìmọ̀ sásẹ́yìn níbi àti tẹ̀lé tí Ànábì sallallahu alaihi wasallam sósì dáadé òkúkú dáadé èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti sojú kòkòrò láti máa ṣe ní tí ó jẹ́ kí àwọn ẹṣẹ́ olóore rẹ̀ kọ́ tẹ́wọ̀n lórí òṣùwọ̀n tó bá ti tọ́ gbẹ̀dà òkè yàrá oníbèrè wa ni njẹ́ a lè lọ sí al ká bẹ al òun torí pé a fẹ́ láti bẹ sàárì ànábì wò ni kìí ṣe nítorí nǹkan mi káti torí sàárì rẹ̀ lọ rárá ọ̀tọ̀ ọ̀tọ̀ nà rárá ọ̀tọ̀ nà rárá níṣẹ́ ni wọ́n máa ń lọ sí mẹ́dínà nítorí àti lọ sí sọ́láàtì ní mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam kìí ṣe pé nítorí pé bóyá ọbẹ̀ lọ wo sàárì ànábì ọbẹ̀ bẹ ànábì wò ọlọ́mọdé kìí ṣe torí eléyìí àmọ́ ńgbà مسلسل النبي زيارة سعرية النبي صلى الله عليه وسلم نجري قفن شريعة صفية التابع تابع التابع تابع انت ما انت لينك كان يوم انت لناني دا جوريني دا جون تم بانتني ما تتواز صلاة النبي صلى الله عليه وسلم صلاة الوبياء واحدة كنت باس زيارة سعرية يا النبي صلى الله عليه وسلم لاشتك كونيه سواء سلام نجري قفن تبيا وليني قفن صلاة النبي صلى الله عليه وسلم kílẹ̀ láti ń bẹ fún ká ti sọ láti nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam àti sọ yìí pé ó dọ́gba pẹ̀lú ká sí ẹgbẹ̀rún sọ láti bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí mi yàtọ̀ sí mọ́ṣáláṣí mọ́tàbọ̀ ابن عمر رضي الله عنهما أفضل الزوار على قدر النبي محمد صلى الله عليه وسلم قال بسبب صلاة في مسجده هذا أفضل من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام صلاة كتبا سنين مسلا سميو الله لا يجعل نور تسمى منه يقص مسلا سمكة أفر الله يدين تبدأ كندوا على الحج تتكلم لو سمعت هنا وسنو سحج تفعل وسي صلاة ní masalasi anabi sallallahu alaihi wasallam tí wọn bá ti gbọ́ yé bẹ́ẹ̀ wàá di kó o ní bá sòkò sòfò o ní bá sòkò sòfò gbogbo sọlá sílẹ̀ náà máa ṣe ní masalasi anabi sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ ìjọba tọ Abu Hurairah radiyallahu anhu ó tún gba ẹgbà wa òun náà gba ẹgbà wọn mi ẹgbà wọn ọ̀rọ̀ mi ọkàl ma bayna bayti wa minbari rawdatun min riyadil jannah wa minbari ala hawdi muttafaqun alayh. wọn náà Nabi sallallahu alaihi wasallam wọ́n sọ pé n ti ń bẹ láàrin ilé mi ibùgbé mi àti ibi tí mò ń ti máa dúró báwọn èèyàn sọ̀rọ̀ àti ibi tí mò ń ti máa dúró báwọn èèyàn sọ̀rọ̀ abàtà kan ní bẹ́ńbẹ́ nínú àwọn abàtà kò mọ́ sí lè wọ̀ fún wa ṣé ní ìrọ̀rùn náà káwọ tẹ̀ra a rí i pé ibi tí a nàbì sallallahu sọ̀rọ̀ fún wa òun náà ní àyè kan tí ń bẹ lágbọn wájúwájú nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ní ìtòsí ibi tó jẹ́ mihrab fanabi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ibẹ̀ ní rọ́bọ̀ yìí wá. láti rí pé rọ́bọ̀ wọ́n tẹ ẹni tó yàtọ̀ sí kọ́lọ̀ àwọn ẹni yòókù ni wọ́n tẹ síbẹ̀ yẹn. tọ́ olérò àtúmọ̀ sí pé gbàdúrà ti gbọ́ àgbàdà kan náà àgbàdà àlùjànnà lọ́ra jẹ́ kí gbogbo nǹkan tó jọjú tó tó tó tó wúlò tó tó dá tó jẹ́ ti àwọn ẹrú ọlọ́run ọba tó ṣe yí pé anabi sallallahu alaihi wasallam kò fi sílẹ̀ fún wa pé ẹ wá jọ́sìn fún ọlọ́run ọba níbi iná lẹ́yìn ọ̀hún abàjẹ́ iná lẹ́yìn ọ̀hún abàjẹ́ ẹlòmíràn máa lọ mú wá máa mú abẹ́fẹ́lẹ́ yóò máa gbé inú kápẹ́ẹ̀tì rọ́bọ̀ gbogbo tí wọ́n fẹ́ di sí olóògùn gbogbo òṣèlú olóògùn gbogbo òṣèlú àwùjọ bíi lẹ́ ẹ́ ibi tí wọ́n tẹ ẹni sí kíkẹ́ nígbà àdámọ̀ yàtọ̀ kí n tiẹ̀ láǹfààní àti sí láti náà kọ́nà kó sì pé rákà méjì níbi tó jẹ́ àbàtà kan náà àbàtà nìjẹ́ nù ẹ wo orí ńlá sí mẹ́mẹ́ wọ́n wá má bẹ tẹ́lẹ̀ ń jí ike tó sì dáa bẹ́ẹ̀ òkùnkù dáa bẹ́ẹ̀ o tọ́ torí ẹ̀ yóò ṣe sàárẹ̀ ànábì ni wọ́n á ń bẹ́ẹ̀ wò Mádínà mọ́ṣáláṣí rẹ̀ ni wọ́n á ń bẹ́ẹ̀ wò tọ́ba á dé pé ànábì sọ̀rọ̀ bá àṣọ kókó tí wọ́n ti torí rẹ̀ lọ sí mẹ́tẹ́nì. báwo wá ní tíwájú tí wọ́n ní oní ẹnìkan tó pé táwọn ọmọ wa fẹ́ sàárì rẹ̀ wò láti ọ̀nà jíjìn rere ọlọ́mọdé láti ọ̀nà jíjìn rere ọlọ́mọdé tẹ̀lé ìjọba. ní mẹ́tẹ́nà à ń fẹ́ kíkékè yẹn ṣe àbẹ̀wò alùbákìyà gbàgbà àwọn ọkùnrin orí jẹ́nijẹ́ báyẹn ní mẹ́tẹ́nà ìbílẹ̀ ń dẹ́sẹ̀ àwọn èèyàn sí ọ̀pọ̀lọpọ̀ sàhábà náà ló sùn síbẹ̀ tó wá bẹ̀bẹ̀ wò bákan náà ṣùhàdá ọ̀hùd ibi táwọn ẹni tí wọ́n pa sójú ogun ọ̀hùd tí wọ́n pa wọ́n sí tí wọ́n sin wọ́n sí tún lọ bẹ̀ wò tó bá débẹ̀ yẹn ọmọ sálámà ọmọ sálámà sáwọn òkú tí ń bẹ nù sàárè ha nínú àwọn àdúrà yìí òun náà ni ara àwọn àdúrà táwọn fi máa ń ṣe tó bá bẹ orí tẹ́ wò òun náà ni asalaamu ala ahli diyaari وإنا إن شاء الله بكم للاحقون أخرجه مسلم إليهم بأنه أدواء تيما ستباب بيوريجاو يزن تاما تاما تاما دوك تاب بيوريجاو كما سعوادة كما سراجة كما عجة قرى بولو جوان بلانا ẹ̀rẹ́ tó bá yẹ pé lágbàdá bá tó déédéé ní bọ́ọ̀lù tó wọlé sí kejì kìbá ti wọlé ẹ̀sìn wá ń di sàárè àwọn olùbìlà. tí àwọn ẹni tí wọ́n sin síbi ọba tó kọ́ yín lọ́gbọ́n kí ló wá tó kù tí ó tún kọ́ yín lọ́gbọ́n kí ló tó kù tí ó tún kọ́ yín lọ́gbọ́n àdúrà tó máa ṣe ni tó bá fi rí iṣẹ́ wò. السلام على أهل الديار من المؤمنين والمسلمين ويرحم الله المستقدمين منا والمستأخرين وإنا إن شاء الله بكم للاحقون الإمام مسلم يقبل إجازة torí ẹ̀jẹ̀ máa a rí kíkà mọ̀ kí ó pàtàkì ó torí gbogbo àwọn kẹta àwọn sọ̀n kí ó yìí báyìí bí wọ́n àwọn sèpá àti ẹ̀fẹ́ kọ́ máa sọ́nù tó bá tètè sáré ìdòdó tó mọ̀ wá sọ Yorùbá kan àbí tí òní lè ṣàdúrà ìgẹ́rẹ́ bí wọ́n ti ṣe ṣe so ẹ jẹ́ ká gbìyànjú káwa náà ká mọ̀ nípa tó yẹ ká mọ̀ nípa rẹ̀ nínú ẹ̀sìn wa kọ́ lọ́wọ́ bó ṣe fún wa nínú ẹ̀gbà wa mi anábìsọ̀gbà assalamu alaykum ahli diyari minal mu'minina wal muslimin وإنا إن شاء الله بكم للاحقون أسأل الله لنا ولكم العافية أخرجه مسلم طب كان لا تنبه وكانت صلاة في قباء بين في قباء ومن مسلسة قال فنبي صلى الله عليه وسلم تقوى نيبا تسهيد وكون مكة تبقى سنة تنبواسي tí ń bọ̀ wá sí almadina mọ́ṣáláṣí yẹn lànàbì sallallahu alaihi wasallam kọ́kọ́kọ́ yẹn mọ́ṣáláṣí kóbá tọ́ ẹni tí ọba lọ sí almadina ọ̀yẹ́ kó tó gbìyànjú kó sàlù aláìláti lè kó wá lọ sí mọ́ṣáláṣí kóbá kóbá rìn lọ kóbá sì jẹ́ kó gùn kan nígbà tí ọba wa dé mọ́ṣáláṣí yìí. kó ṣe sọláàtì rákà méjì nítorí pé tó bá ṣe sọláàtì rákà méjì anabi sallallahu alayhi wa sẹlẹ ó ní ẹni tó bá ṣe àlọ́lá láti ilé rẹ̀ tó bá ṣe rákà méjì ó kéré jù rákà méjì ní wọn kò bá lọ ọ ń bá ládàá rẹ̀ ṣe déédéé pẹ̀lú ti umrah Allahu akbar. Sahl ibn hamid rabi الله عنه قال qaal رسول الله صلى الله عليه وآله wọn náà nàbí sọlọ lọ àìsí náà sọ pé máa ń tọpọ àwọn fi bẹyì tẹ ẹnikẹ́ni tó bá ti ṣe ìmọ̀ràn láti ilé rẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀ ń gbà bẹ́ẹ̀ tọ̀ ń gbà ó ti ṣe ó ti tábà ó ti ṣàlùwàlá ó tún ṣàlùwàlá lé tọ̀ ẹnikẹ́ni tí ẹ bá ti ṣe àlùwàlá àbí tó bá ti ṣe ìmọ̀ràn láti ilé rẹ̀ fún ma ẹtẹ mẹsídẹ̀ẹ́ tọwa wá sí mọ́sálásí kan fún ma ẹtẹ mẹsídẹ̀ẹ́ kóbá فصلى فيه صلاته تواتي صلاة كان تواتي صلاة كان إنه مسلا فيه وبعد جناية وبعد جنافلة وبعد جناية وبعد جنافلة تواتي صلاة وكان إنه مسلا فيه كان له كأجر عمره يقبل هذا بين في عمره لسن يقبل هذا بين في عمره لسن الحمد لله إليه في مواقع لا تليه káti jẹni tó ti ṣe mọ́ra káti jẹni tó ti ṣàlùwàlá láti lé wa ní ìgbà tá a bá wá dé mọ́ṣáláṣí Kùbá káwá ṣe sọ̀dáàtì ó kéré ju kí sọ̀dáàtì kọjá rákà méjì tá a bá báyìí á àti gbalaga pé agbalaga tó dàbí umra. mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam kò sí nínú ṣe hajj kò sì sí nínú ṣe umra hajj ó ṣe láṣẹ pé umra rẹ wá ṣe láṣẹ pé láì wá sí medina ṣùgbọ́n níṣẹ́ ni wíwá sí medina nàbì sallallahu alaihi wasallam lọ́jọ́ súnà lọ́jọ́ súnà nítorí kálíbà bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam nítorí táwọn náà lè bàjẹ́ pé wọ́n rẹ̀ ní kún wọn lórí àwọn àgbésẹ̀ táwọn náà bá ń gbé eléyìí tí ó ṣe àǹfààní fún àwọn àwọn mùsùlùmí lápapọ̀ tí ó ṣàǹfààní fún àwọn mùsùlùmí lápapọ̀ láti jẹ́ ẹni tó ṣe pé ẹni tí wọ́n ní kẹ́ẹ̀ tuntun rí rẹ̀ ṣe nǹkan lẹ́sìn sí ẹni kẹ wá sí Madina kẹlẹba láǹfààní àti sọsọ láti mọsálásí ànábi sallallahu alaihi wasallam sọ gbogbo nǹkan míì ó lè tẹ̀lé lé ìjọba tako fún Ọlọ́run ètò bá ti wá tako fún Ọlọ́run ọba wa ẹ tiẹ̀ ní ìwòsàn kan. alhamdulilayi rabbil alamin Ọlọ́run adúpẹ́ fún lẹ́yìn wàá gbaná adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn obìnrin wa kọlọ bá sọ wọn ní èso lóore nígbà yẹn a dúró sí ní alẹ́ tòun ní torí àsìkò wa ẹ̀jẹ̀ pàdé àwọn olùmọ̀ádé dé àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ kọ́lọ́sọ̀rọ̀ ọjọ́ mẹ́jọ lọ́wọ́ sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh.